kí gbogbo ẹ̀yin èèyàn wa lé fún gbogbo pọ̀pọ̀ ṣìnṣìn tí à ń ṣèbúra àṣèbúra fún tààrẹ fún gbogbo àwọn tí á dìbò yàn ní kòpẹ́kòpẹ́ yìí a kú oríire a kú ayọ̀ pé a tún ti gba ìjọba tuntun ó tún ti bẹ̀rẹ̀ a ti bọ́ sí sáà mìíràn lórí ètò democracy ní orílẹ̀-èdè nàìjíríà ní báyìí o ẹ̀yin èèyàn wa hmm, kí la fẹ́ gbé yẹ̀wò ó dá lórí kíni n tán pè ní rebranding a ti ṣe ìbúra wọn ti wọlé báyìí wọn fẹ́ bẹ̀rẹ̀ sí mú iṣẹ́ ṣe ọ̀rọ̀ rebranding nàìjíríà yẹn ni pé títún orílẹ̀-èdè nàìjíríà tò àbí títún ṣe ní àwòrán tó yàtọ̀ tí àwọn orílẹ̀-èdè mìíràn tán fi ń wo nàìjíríà eléyìí la ní ká gbéyẹ̀wò lórí ètò wa lónìí ìyẹn lágbo òṣèlú kí n tó yànnàná ẹ̀ kí n tó sọ ráńpẹ́ nípẹ̀ mi ò ní ṣe aláìṣẹ̀bà fún ẹni tí ìbá tọ́ sí ẹni tó jẹ́ kó ṣe é ṣe fún wa ká tún ríra pẹ̀láyọ̀ lórí ètò lágbo òṣèlú lónìí orúkọ mi ni Adéjọkẹ́ Bákàrè ẹ pẹ̀lú mi nílé agodo ẹ fọkànbalẹ̀ gẹ́gẹ́ bí ìṣe mi àlejò mi ti wà ní sẹpẹ́sẹpẹ́ tó bá tásìkò máa fojú wọn hàn kí ni ìdí tá a fi ní ká gbé ètò rebranding ọ̀rọ̀ rebranding orílẹ̀-èdè Nàìjíríà ká gbé yẹ̀wò lórí ètò lágbo òṣèlú ẹ lè máa rò pé ẹ kí ló kàn wọ́n lórí rebranding lórí ètò lágbo òṣèlú kò sẹ́ni tí ó kàn ó ta bonílé ó ta bá ará oko ó ta bá àlejò pàápàá lórí bí àwọn orílẹ̀-èdè àgbáyé bí wọ́n ṣe ń wo nàìjíríà àti bí wọ́n ṣe ń wo ọmọ nàìjíríà tí a kò bá gbàgbé ẹ jẹ́ kí n sáré rán wa létí ọ̀kan lára nǹkan tí wọ́n ti sọ ṣáájú ìyẹn ní bíi ọdún 2015 orílẹ̀-èdè Vietnam ó tiẹ̀ fò òǹtẹ̀lú ó fi òfin dè é pé àwọn ò fẹ́ rí ọmọ nàìjíríà kankan ní rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ orílẹ̀-èdè àwọn nítorí kíni wọ́n ní tán bá wò nípa ìwà àjẹbánu nàìjíríà wọn bá wọn bẹ̀ tán bá tún ní ká wò nípa ìwà cyber crime ìyẹn bí kán máa lùyàn ní jìbìtì nípasẹ̀ ẹ̀rọ ayélujára wọ́n ní nàìjíríà ló máa bá ń bẹ̀ wọ́n ní tá a bá tún ní káàwó ń pa pé ẹ̀ bí ìtàn ìtàn wọn fẹ́ farapẹ́ ti Jacob inú bíbélì wọ́n la ṣetán láti ta ogún ìbí wa tabasa ti rí kéne ẹ̀bẹ porridge kékeré àṣetán láti ta gẹ́gẹ́ bí Ísọ̀ ṣe ta ogún ọjọ́ ìbí ẹ̀ fún Jacob wọ́n ní oríṣiríṣi wà tí ò yẹ ká bá lọ́wọ́ lórílẹ̀ kan òun ló wà lórílẹ̀‐èdè nàìjíríà àwọn kan tiẹ̀ sọ wọ́n ní òótọ́ pínkín ní báyìí kò sí lẹ́nu ọmọ nàìjíríà wọ́n ní tó bá rí wọn tó o bá sá tó bá rọmọ nàìjíríà tó réjò ó dáa kó kọ́kọ́ pa ejò kó kọ́kọ́ pa ọmọ nàìjíríà kó o tó pejò nítorí tó bá ní kó kọ́kọ́ pa ejò náà kó tó pa ọmọ nàìjíríà àfàìmọ̀ kí omi má ti ìgbín lẹ́nu kó má ti ẹ̀yìn wọ ìgbín lẹ́nu ǹjẹ́ báyìí ló ṣe rí ẹ̀yin èèyàn wa nílé ilé ìlànà ká gbé yẹ̀wò kì í ṣe àlejò mi nìkan ló máa bá wa dá sí i lónìí a tún máa fẹ́ gbọ́ láti ẹnu àwọn èèyàn wa nígboro kí ni nǹkan tí wọ́n rí à ń sọ nípa rebranding àwọn wo ló tọ́ sí láti rebranding Nàìjíríà ṣé ojúṣe mi ni ojúṣe yín ni àbí àwọn tá a dìbò yàn tí à ń ṣe ìbúra fún báyìí àwọn ló yẹ kán tún orílẹ̀-èdè Nàìjíríà tò kán tún kọ́ kí wọ́n sọ nípa bí ó ṣe yẹ kí orílẹ̀-èdè wa rí kí àwọn àgbà ńlá ayé tí wọ́n ti ń fi ojú ìwà ìdọ̀tí ọ̀rọ̀ ìdọ̀tí tó ti fi ń ra wa lára káàkiri àwọn wo ló yẹ kí wọ́n ṣe é mi ni àbójúṣe yín ẹ̀yin èèyàn wa eléyìí la fẹ́ gbé yẹ̀wò lónìí lórí ètò lágbo òṣèlú àlejò mi ọ̀dọ́ ni wọ́n hmm. olóṣèlú ni wọ́n wọ́n tún jẹ́ àwọn tí wọ́n kọ́ṣẹ́ tí wọ́n mọṣẹ́ wọ́n kàwé wọ́n gboyè ní ìbá tí ọlọ́run rán àwọn òbí wọn àti bí ọlọ́run ṣe rán àwọn náà láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn eléyìí la fi ní ká wá yẹ̀ wò lónìí màmá bàbá ẹ bá mi wá nǹkan fìdílé bóyá àwọn àbúrò mi wà nítòsí ẹ pè wọ́n náà káwọn náà fìdílé nǹkan kí wọ́n bá a dá sí ètò làgbo òṣèlú tó bá di abala ti ìbéèrè ó nígbà kan tá a na ìbéèrè kan sórí afẹ́fẹ́ àwọn èèyàn dáhùn ẹ̀ a lọ́wọ́ ẹ̀yin tí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ láti ìpínlẹ̀ èkìtì ọ̀yọ́ gbogbo lẹ káàárọ̀ òjíire náà ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ èèyàn kan tiẹ̀ fi kan ránṣẹ́ láti òkè ọya lọ́hùn nǹkan tá a sọ èdè òyìnbó náà fi sọ bó ṣe jẹ́ pé wọ́n fi bẹ́ẹ̀ gbà á ṣùgbọ́n a pé Orísun TV ó gbà tí ilé ó gbà tó kókó síbi tán ti kí ń wò wá tán ti kí ń gbọ́ wá ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ̀ tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ màá sọ ohun tí ẹ fi ránṣẹ́ màá sọ lójú afẹ́fẹ́ lórí afẹ́fẹ́ tí àkókò bá tó ẹ jẹ́ kí n kọ́kọ́ délé agbára náà tí n bá padà dé àákí àbọ́sọ agbami ètò lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n kí n tó máa lọ mi oníṣẹ́ aláìmádùpẹ́ lọ́wọ́ ọmọ bàbá mi àwọn tí wọ́n fi àdúrà rán léde lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí wọ́n wà nínú àwẹ̀ pẹ̀lágbára ọlọ́run ẹ̀mí tó bẹ̀rẹ̀ náà ló máa gbàjá ẹ jẹ́ ká délé agbára tá a bá padà dé màá fojú àlejò mi hàn àtẹ̀síwájú lórí ètò lágbo òṣèlú.